الرحيم والصلاة والسلام على رسول الكريم وآله وصحبه ومن بأثر اقتدى إلى يوم الدين أما بعد أدبني يد الله الله باتي يلتو سيوبه أطريكا كي جفان نبي محمد صلى الله عليه وسلم كلا باكي وكي كي وكي أتعمر عليه أتعمر إجاره àti gbogbo ẹ̀yìn yòówù tó wá dúró ọmọ Islam tí ó fi jọ gbéǹde kọ́lọ̀ ń jẹ́ kí a jọ wà asọ̀síyàtọ̀ rọ̀bàníyà ẹ̀ńtọ́jẹ́ ni ọlọ́run láti bí rọ́b náà tí wọ́n ti mú arọ̀bàníyà wá. ìyá ọjà mọ́sídàrú sinai. gẹ́gẹ́ bí wọ́n ṣe pé tọ́pìkì yẹn asọ̀síyàtọ̀ rọ̀bàníyà so rọ̀bàníyà yẹn ní èdè lábọ́wá ìyá ọjà mọ́sídàrú sinai lẹ́bi tí àwọn dókítà kọ́ wa so nígbà tá a bá ní ìsàn tá a bá fẹ́ pé hakíkatì lè sá àzọ́gbà lè sá àníjà ẹ̀tọ́ pé ó ní ọmọlúwàbí lára tí yẹn lè pèlè yàn so bẹ́ẹ̀ náà ni àtàkìsíyẹ́tò rọ̀bà níyà ẹ̀tọ́ sẹ́yìn pé alẹ́pẹ́ ẹni ọlọ́run rè alẹ́fi ti sẹ́ rọ́b ọlọ́ba tó jẹ́ ẹlẹ́dàá wa ti ń rè wá bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé àlẹ́ yẹn ní ẹ̀tọ́ rẹ̀ bó ṣe tọ́ ṣùgbọ́n síbẹ̀ máa la yudraku kulluhu la yutraku kulluhu ẹ sì lè pé jólò nítorí wọ́n ti yí pé èèyàn ò lè ba alábàátán èèyàn wá gbọ́dọ̀ sọ pé jẹ́ntì ẹ̀fín gbogbo ẹ̀ lẹ́ẹ̀tì mọ́ òlẹ̀lẹ́ kankan mọ́ so asàkíyàtò àrọ̀bàníyà ẹ̀ ń tà lè pé personality jẹ́ ni ọlọ́ọ̀nbẹ lára rẹ̀. lẹ́nu jọ́ mẹ́ta yìí nítorí àwọn cases kan tí wọ́n gbé rìpọ́ọ̀tù ẹ̀ wá ọ̀sà ń dààmú nú ọpọlọ mi wípé ṣé àìgbọ́wàsí la kù sí ni àbí àìlówàsí tọ́ba ṣe pé bí àìgbọ́wàsí lè mí rò pé ó yẹ kí gbogbo ó lè dáhùn pé kì í ṣe pé àìgbọ́wàsí ṣùgbọ́n mímọ́ lówàsí mímọ́ ru ọlọ́ọ̀lọ́ọ̀ ibi tá a kù sí nìyẹn. sòtì ń túmọ̀ sí pé àtẹnudọ́jà àfààní wa àtẹnudí ìsá àfààní wa kásàkì ìsì ara ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti bá wa sọ ti pọ̀ èntàǹkà ọ̀pọ̀ èntì bẹ níbi tá a ti ń tá à ń dorí lélẹ̀ tá à ń sùn sí gan nínú yàrá wa gan ọ̀rọ̀ ọlọ́run ti mẹ́mẹ́ tọ́pọ̀ ni síbọ̀sí pọ̀ tóun láti wá lò ìkànnì àwọn àfa nínú ẹni ọlọ́run kọ́lọ́n kọ́ sàmójúkò fún wọn táwọn ọmọ kí wọ́n ń sọ. So ọmọ kí wọn tó kí lábẹ́ wọn direct ọ̀nsọ iná ní shehu lamin shehu muhammed lamin shinqiti tó ṣe àdúrà olùbàyàn àti àwọn oríṣiríṣi tíra wọn ní bàbá nígbà tí wọn wà láyé èmi ọba wọn jámẹ islamiyà o nígbà tí wọn wà láyé early seventies náà ti kú wọn ní tí bàbá tí ẹ bára tíra tọjá tuntun wọn ò ní tí ì gbé sórí shelf àfìgbà tí wọn bá tó kà so wọn wá wò wípé bí tíra bá ti ń pọ̀ nílẹ̀ sí ni àwọn ti ní àti ètò ń gba kíka tíra sí ètí ẹ bá ti wá rí pé àwọn ká wọn sì wàá mú fóònù lẹ wọn sì wàá fi sórí sẹ́ẹ̀fù pé ó lè bọ́ sórí sẹ́ẹ̀fù nìsín. sẹ́ńpé irú sàṣìyà yẹn ó wọ́n irú sàṣìyà yẹn pàṣánàtì yẹn ó wọ́n. ewu wo àìmọye tíra táwọn àti tòsí sẹfù tánù nígbà tó lọ́wọ́ ti tó wá kó wa sí nǹkan ńlá al-maktabatu shamila gàlùkù ti dáńlódì ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì àìmọye tíra téèyàn ò lè fowó rà ó ti wà mẹ́ẹ̀ ǹjẹ́ bá a ti ní tóun ńlá ti ń kà á ǹjẹ́ bá a ti ń kà á ńlá ti ń lò ibi tí bẹ́ẹ̀ rú ọlọ́run dé lára bàbá wọn fa fáìlì ẹ ìjà fún ònú ẹ tí wọn máa fi ṣe indivigilator nú exam gẹbi ti àwọn tí ó sojú wọn bí wọn ṣe sọ kí wọn làwọn yẹn bàbá ní invigilator kọ́ máa ṣe mọ̀rọ́ kábà fáwọn yẹn pé nínú exam bọ̀ jẹ́ pólùkọ́ ni àwọn ó sì pín time table inú ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n á kẹ́kọ̀ọ́ yóò pé bàbá eléyìí kò yíwòn dáadáa àwọn ọmọ tó wọn kọ́ àbọ̀bà máa ṣàlàyé fún ọ pé fún wípé nítorí ẹ̀kọ́ kọ̀rì nítorí ẹ̀kọ́ kọ̀rì à <laughs> àwọn yẹn pété ẹjọ́ ìdílé ìdílé à bàbá kò yẹ kó rí báyìí pé ẹ̀dẹ́wò ni wọ́n ń ṣe lọ́wọ́ à wọ́n ti ẹgbọ́ tí àlejò sallallahu alaihi wasallam sọ pé mọ̀nsú yìí la ní ìlú kàmọ́sọ́lọ́ sallallahu alaihi wasallam ẹ̀ inú ṣé ní jahannama wọn ò fi dè é ní tọ́wọ́ dàlí kíámà ṣé tìyín wà ní gbọ́ ni àbí ti òjíṣẹ́ ọlọ́run so personality yẹn ó sọ̀ wọ́n yẹn ó sọ̀ wọ́n ní malik fẹ́ sọ̀lù wá sí jamiu àjọ kan ọba wọnú àwọn tí yà bá jọ wọ́n bá ń tẹ̀ lẹ́yìn ọba nígbà tó wà lórí ọba so wọ́n bá dá girigiri wọ́n bá wọlé bàbá bá sọ yìí pé ya malik akhrija awla shayatin almusawwirun lọ ọba bá sọ wọ́n báyìí wọ́n gbogbo ọ̀sẹ̀ bí a ti rọ́ wọlé bẹ́ẹ̀ náà ti rọ́ jáde ẹ wò pàṣánátì yẹ sọ́wọ́ àti pé bàbá ló ní ẹ̀yin ó fọ́tò ẹ̀ jáde wọ́n lè má dá lóhùn pé àwọn tẹ̀lé ọba ṣùgbọ́n ó lo ẹ̀kọ́ rẹ̀ ipe ẹ̀ǹtí agbára bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ bá fẹ́ kó sùtọ́ lọ́hùn kó náà ní ẹ sọ̀tọ́ lọ́hùn níta fẹ́ lò mẹ́rin pé pàṣánáàtì tọ́jú rọ̀bà níyà ọ̀sọ̀ wọn kíkàlùkù ọwọ́ awúra rẹ̀ sí ẹni ọlọ́run lòun sịbụ bóun ṣe ń kẹ́kọ̀ọ́ nka ṣe ń ka tíà bóun ṣe ń kó ṣé bẹ́ẹ̀ náà lòun ṣe ń sọ àsepọ̀ láàrin òun atọ gan fúnra ara rẹ̀ sọ́dà tó jingiri ṣé bó wà ló wà nǹkan àkọ́kọ́ tí ọkọ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì yọ sọ àsepọ̀ láàrin òun ṣé lórí ntọ́lọ̀ ń fẹ́ tọ́jú ẹ̀ lé ẹlẹ́ẹ̀kẹta tọ́jú òfin ìrìn àjò yóò sọ asekọ rẹ rẹ̀ àti òun àti inú àwọn ẹ̀dá míì tí a jọ ń gbé bọ̀ kódà tí mọ́tàbà tí mẹ́ranko ṣé bó ọ máa ṣe ṣe ń ṣe pẹ̀lú wọn ní ìbámu sí tẹ́ra ọlọ́run àti hasanati yẹn ọwọ́ á ní darajat ìpele ìpele ni bọ́ ọba ti wá rọ̀ fún mẹ́tẹ̀ẹ̀ta sí bẹ́ẹ̀ náà ló sì jẹ́ asàkíyà rọ̀bàníyà ẹ̀ńtọ́jẹ́ ni ọlọ́run sí bọ́ ọba ti ta kété sí mẹ́tẹ̀ẹ̀ta sí àbí òṣìṣẹ́ bọ́yọ̀bọ̀yọ̀ sí bẹ́ẹ̀ náà ni rọ̀bàníyà ti ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni ó sì máa lókùgbà tó ọba ro nǹkan kan mí pọ̀ mọ́ ọlọ́run ẹni ṣùgbọ́n sọ́ọ̀sọ́ pàṣáláìtì ẹ̀ tó sojú kòkòrò kọ́ ọ jẹ́ ẹni ọlọ́run hàn táwọn èèyàn yóò rí ọ níbo ṣe hàn tí wọ́n gbà ah, ẹni ọlọ́run lélẹ̀ tí ọ sọ̀rọ̀ jáde lẹ́nu tí wọ́n sọ pé ah, ọ̀rọ̀ ẹni ọlọ́run lélẹ̀ tó interact pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú wà tó bá kú pẹ̀lú wọn tí wọ́n wọ̀n pé á ah, kódà ẹ̀ǹtí ń bẹ̀rù ọlọ́run líle tọ́lọ̀ ọba sọ yìí pé صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون arúrí yẹ ọlọ́run ta ni fi da alárú rí rẹ tó dàbí ọlọ́run arú tiẹ́mọ́ rẹ níjọ àti ní ìsìn dáì tí wọ́n kó sínú omi wọ́n wà mú aṣọ tí wọ́n fẹ́ fún kọ́lọ̀ wọ́n jù nú ẹ̀ lọ́wọ́ ayé pé white ni tẹ́lẹ̀ wọ́n sì fẹ́ sọ di blue ó jù sínú rẹ̀ wọ́n yọ jáde wọ́n sa yọ bá di nítorí pé kí ni o kò lè padà sí funfun mọ́ àti yẹn bá ṣe Islam bó ṣe yẹ kó ṣe yóò ní síbúrà yóò ní tí ó fi dá yàtọ̀ láàrin àwùjọ yóò dá wá dá yàtọ̀ nípa yíhan rẹ̀ yóò dá wá yàtọ̀ ju ọ̀rọ̀ rẹ̀ tí bá ń sọ. So yóò dá yàtọ̀ nínú wa rẹ̀ tí bá ń wù yóò dá yàtọ̀ nínú òròrí rẹ̀ ìlú la kó wáyé àríbíyàn ti ń ẹ̀ nítorí tí ń bẹ nu ọpọlọ wọn ìlú mi náà ti ń bẹ tọ́jú ìlú Islam arígbó àwọn olóṣèlú náà ń bẹ ń bẹ tẹ́ ń darí ẹ̀ àti ìdí bó ṣe ń rí nítorí ń tọ́ wà nu ọpọlọ wọn síbúgà ọ̀tọ̀ọ̀tọ̀ ni síbúgà tọlọ́run àti síbúgà ṣẹ̀tàn síbúgà tọlọ́run. ومن احسن من الله صبغه ونحن له عابدون الله بس في نصرة الفاتحة الله سبحانه سيماهم في وجوههم من أثر السجود سيماهم في وجوههم من أثر من أثر السجود أمي ونياو أمين الله أو صحابة رضي الله عنه أهل الجمعة إنتوا يوري إيه باي كوري kìí ti tẹ́lómi ògòrí lélẹ̀ tí ó dúdú o Ibn Abbas sọ pé nínú ìtumọ̀ ẹ̀ náà ni pé husnu samti ìwà retí ẹni lọ́lọ́run sọ o ẹ má rò pé irun gbẹ lásán ni o ẹ má rò pé ṣòkòtò sófé lásán ni o ẹ má rò pé jẹ́lì bàbá tí ẹ gbé wọ̀ lásán ni o sí ìmọ̀ ọ̀hún fi wujuhihim min athari sujud nítorí ìsìn lọ́hùn wa. bí wọn ti ń sin lọ orí paari o ti ní lára wọn o ti lápá lápá ọpọlọ wọn o ti ní ìlàpá nu wọn o ti ní ìlàpá wà wọn. sáwa náà wá ń sọ tí ìlàpá yẹn yóò fi wà nù gbèsè ayé wa kájọ wò ó níwọ̀n bá ń mùsùlùmí sọ àsìkò tí ń kọjá mọmìnú yẹpẹ mọmìnì tí ọmọ sọ jí tí làákà yìí ò ní kú mọmìnì tí ọmọ sọ jí tí làákà yìí ò ní kú ẹlòmíì tẹ bá bílẹ̀ láàárọ̀ pé lọ́dọ̀ yín bí mo lòrùn ti yọ ah, yóò ní àfikẹ́jọ́ dàrọ̀ ọ̀la o ah! subhanallah ó fọ́ bójú mọmìnú yẹpẹ gbogbo àwọn ohun àmì tí ń bẹ lẹ̀ yìí a gbọ́dọ̀ máa ti làákà ìsì ilẹ̀ ni sánmà ni oòrùn ni òṣùpá ni ìràwọ̀ ni tí ẹ bá bẹ lómi pé ìràwọ̀ mélòó ní bẹ sánmà ọbẹ lè mọ sọ sáré tó lè sọ ìràwọ̀ tó ń bẹ sánmà sáré tó lè sọ nù wa mọ́mínú yẹpẹ kọ̀sẹ́ńtò lè kà á ọ̀pọ̀ jàǹtìrẹrẹ ìpàkọ́ lílẹ̀ kò wù sánmà. ọpọlọ jáǹtìrẹ rẹ àwọn nǹkan wọ̀nyí múmìnì gbọ́dọ̀ máa sọjú pẹ̀lú ẹ kó lè bàa jẹ́ pé àlàkọ̀ rẹ̀ pẹ̀lú ọlọ́run yóò máa dà ọlọ́run lásán lásán so àmì ńtọ́pọ̀ jù eléyìí kámẹ́ máa fẹ lójú nítorí ibi dé ẹlẹ́ẹ̀kejì wà lórí ẹ̀ dáadáa o kùnlẹ̀ ní ti wàhálà lórí ẹ̀ o torí pé gbogbo wa.

tí èsè wípé àǹkà àrùkánù ìmánì lásán káàsọ pé wà kọ́dárì xẹ́rì wà sáré yìí táàmù wa kà lẹ́nu lásán sọ yọnu sí kádàrá ọlọ́run sọ yọnu sí ègbùgbù ọlọ́run sọ yọnu sí ntọ́lọ́n ti nímọ̀ sí tó sì kọ́ lẹ̀ tí fífẹ́ rẹ̀ èrú rẹ̀ tó sì rò pọ̀ mọ́ tí yóò sì gbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ ní bọ́lọ̀ ti kọ́ lẹ̀ sígbàgbọ́ rẹ̀ tó jìngiri lórí ẹ̀. ọmọ tó ń tọ́jú tọ́lọ̀ ń fún ọ tọ́jú ó sì sọ fún wípé nítorí ọ gbé lọ́wọ́ yìí o gbé dáadáa o òun náà sì gbé dáadáa with care ṣùgbọ́n unfortunately ọkàn bọ́lẹ̀ pẹ́ẹ́ lọ́ba nítorí iye tó rà lọ́ba kú àbádàbò fínà rọ̀bàní yẹ fi ga rọ̀bàní yàrá dà tọ́ba wà kíá nẹ́ẹ̀t ó lè bá wọlé lórí lórí carelessness. ṣùgbọ́n kó wà kí á o take serious ṣùgbọ́n torí kọjọ́ mi ìjọ mi rẹ̀ kún bó ṣe ké àtó lọ́ba bọ́ọ̀lẹ̀ lọ́ba fọ́ lọ́ba rúnú iye tọ́ra lọ́ba kó àbádà sí ẹsẹ̀ gbà pẹ̀lú àbádà kọ̀ọ̀kan kó níbo rọ̀bà níyà rẹ wà sí ọlọ́run ọlọ́run obìnrin rẹ tí òbí ma fún ọ òtòrí pé òbí mo sì kọ́ o ó nẹ́rìsì mi subhanallah ọwọ́ abẹ̀rù ọlọ́run ọwọ́ abẹ̀rù ọlọ́run tọ́ba jẹ́ pé nítorí àìdá kan ló ṣe kò ṣe wọ́n bẹ́ẹ̀ ṣùgbọ́n wíwú ọlọ́run tó wọn ọmọ lómi ọlọ́run ti ti ṣe fún ọ lè fẹ́ níbo ló ti fẹ́ fi yàn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ gbèsè ayé tiẹ̀ pàtàkì jùlọ ó ti di kó lè gbajúmọ̀ gan pẹ̀lú pé ìyàwó rẹ̀ ní ṣe ṣé mọ́mìnì rọ́ọ̀dì mi kọ́dọ̀ ìlọ́hì wà kọ́dọ̀rì ṣé mọ́mìnì tó nígbàgbọ́ sí kọ́dọ̀ àwọ̀ ọlọ́run àti kọ́dọ̀rù ẹ̀ sí ń lọ wà. ọ̀rọ̀ lórí kádàrá ìtọ́pọ̀ ni ẹ̀yin náà sì ti máa ń parẹ́ ṣùgbọ́n àní ìfẹ́ àní ìfẹ́ lójú ẹlẹ́ẹ̀kẹta nínú tí èèyàn gbọ́dọ̀ máa sọ òun náà ni kí èèyàn máa jẹ́ mímu àwùwà mọ́mìnì tó yẹ pé gbogbo ògbà yóò máa tẹ́lẹ̀ túbà lọ́dọ̀ ọlọ́run nígbà tá a sọ yìí pé sàkíyà rọ̀bàníyà pàṣánáàtì ẹni ọlọ́run là ń fẹ́ lọ́dọ̀ rẹ kò túmọ̀ sí pé one hundred percent wọ́n lọ dáa kò sírú ẹ̀ àwọn tó oríṣiríṣi kò dé ní mẹ́tàlá tọ́lọ́n ti sọ nípa àwọn àṣìṣe tánìm sàlám náà ṣe tó ṣe wà ní Qur'an kò dé mẹ́tàlá táwọn onímọ̀ kọ́ tí wọ́n kọ̀rọ̀ lórí ẹ̀ ìtààbù nàbí sallallahu alayhi wa sallam ìtààbù Allahi subhanahu wa ta'ala li nàbí yìí bil Qur'an. èbú tọ́lọ́n bú ànábì sallallahu alayhi wa sallam nínú Qur'an tọ́lọ́n fi bá wí. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى عفى الله عنك لما أذنت لهم إنا فتحنا لك فتحا مبينا ليغفر الله لك ما تقدم من ذنبك وما تأخر àwọn ayé oríṣiríṣi tọ́lọ́n fi bá anabi sallallahu alayhi wa sallam kò túmọ̀ sí wípé ìdẹ́ni ọlọ́run rẹ wá ní pé hundred percent fọ́ọ̀mù dáa rárá o ṣùgbọ́n ọmọ afurasíra rẹ nígbà tí ọba ti ń ṣe àṣìṣe pé wọ́n ló ní àṣẹ ètò kó o sì máa tún bá lọ ọ̀dọ̀ ọlọ́run ní gbogbo ìgbà ìtí ń jẹ́ pé ọ̀ ìtí ń jẹ́ pé ọ̀ ń sọ jí nìyẹn tasọ bá fa yàtí yẹn ti fẹ́ẹ́ rẹ̀ tí o sọnù èyàn tó tún wọn ni. lókùgbà tí yẹn bá tí ì papòdà ìrètí tó ń bẹ kìí ṣe àléébù nípa ọdẹsẹ ọmọ ẹdẹ ni ẹni ọ anabi wa sallallahu alayhi wa sallam sọnù adi sọnù sọyìn muslim inna shaytana yajri min ibn adam majra dam esumarin lára èèyàn bí gbà tí bí gbà tí ẹ̀jẹ̀ ń sàn lára tí ń rìn lára ni séèyàn gbọ́dọ̀ máa kọ́mọ lẹ́jẹ̀ la bẹ́ẹ̀ ni ṣèyàtì bẹ́ẹ̀ nana wọn mọ ọmọ èṣù tiẹ́ ti wà pẹ̀lú wa àníṣe sáà náà ní kálukú ló ní èsù tiẹ̀ òun náà ní tó ṣùgbọ́n náà ti tẹ́ bá tó fi gba ìsìláàmù wàlá yà rọmọmọrin ní lábí xẹ́ kò ní fa àníṣe sáà láti ẹ̀kí nígbà àfi tó jẹ́ dáadáa àwọn kan máa kọ́lọ̀ sọlọ́lá àlùsọ́lá. mọ́wàá àjọ jẹ́ pé nítorí ẹ̀ṣẹ̀ kan ó ti wá já kan àbí nítorí ẹ̀ṣẹ̀ méjì àbí tó tú bá mẹ́ kó tó wá padà sí kó tó wá já kan. tọ́ba ní siri bẹ́ẹ̀ náà ọmọ ìyá rẹ̀ tó náà bá dẹ́ṣẹ̀ bó ló ṣe kó mọ́ra ìsàníyà ń bẹ lára tiẹ̀ náà nítorí wọn máa dẹ́ṣẹ̀ wọn náà lè dẹ́ṣẹ̀ mọ́tòrí kọ́ dẹ́ṣẹ̀ kan kó tí wàá sọ kó sì tán bẹ́ẹ̀ nìyẹn kọ́ ìdáwọlá wọlbàrà òun náà nígbà wọn máa bá múmìnì àti kèfèrí ṣe pọ̀ lókùnrin gbà tí wọn bá ń ṣe lọ́lọ́ àti ibi tí wọn kálukú wọn bá ṣe dé ó sì máa yapa sí múmìnì àti kèfèrí lórí tí wọn bá fi ń ṣe lọ́wọ́ ọlọ́run sì fi sọ wa ní bẹ̀rẹ̀ suratul maida aya kejì wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ẹ máa fura yín lọ lórí dáadáa àti ìbẹ̀rù ọlọ́run ntọ́ba jẹ́ ẹ̀ṣẹ̀ àti ìkọjá àlà ẹ máa ẹ máa fura yín lọ lórí ẹ̀ so mùmínì ó gbọ́dọ̀ jẹ́ kí ni o ó gbọ́dọ̀ jẹ́ tí ó mọ̀ túbá lọ́dọ̀ ọlọ́run ní gbogbo gbà ọlọ́run sọ pé kúlì yá ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillah inna allaha yaghfiru dhunuba jami'a ẹ̀yin ẹrú sí mi tẹ́ sàṣejù ń fa ẹsẹ̀ ẹ gbọ́dọ̀ jákàn kó ń bi àánú ọlọ́run ọlọ́run a máa sàmójúkò gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ọlọ́run kó sàmójúkò fún wa. àwọn tó ń kó jẹ fámìlì rẹ tọ́ba sàṣìṣe takhallaq bi khuluqillah takhallaq bi sifatillah se ìlàbọ̀rùn nípa ìròyìn tí ń bẹ bọ́lọ̀ òun náà ni ìsàmójúkò fẹ́ dà òun náà ni àánú ó lé síbi ìtọ́lọ́run tọ́yẹ̀yẹ ṣùgbọ́n gbogbo àwọn ọkọ̀ tọ́lọ̀ ń lò níléhùn ní dùn gbòǹgbò pa dídá ni ní fi wà fún wa tọlọ ń fi kọ́ àǹkárá náà máa gbìyànjú kó òwúrò làwọn ṣe náà ṣe ní nínú àwọn ọkọ̀ tọ́ dàrún ní kọjẹ mu'minu hamuhu marudọtu rọbẹ yọọ jẹ mumini tọyẹ pé àpòlé kan rẹ̀ ní pé bóòlù ń sèré yọnu tọlọ lórí gbogbo ìgbésẹ̀ rẹ̀ ní ntọba ṣe àti ntọba gbẹdúlẹ láì ṣe sẹyọnu Ọlọ́run bẹ ń bi gbẹdúlẹ láì ṣe torí pé bọlọ ṣe ṣe sùúrù lórí àbáàlì àwọn tẹtà bẹ́ẹ̀ náà ni ó ṣe ṣe ìṣirò fún wa lórí turuk àwọn tá a gbójú lẹ́tà dé. ọwọ́ a máa sọ bí tọ́ba fẹ́ ṣe irun rẹ tọ́ fẹ́ kí ṣé ìyọnu ọlọ́run lọ́n fẹ́ pẹ̀lú ẹ̀ ṣe tọ́lọ́run lọ́wọ́ ẹ̀ fi ṣe. àìkírun rẹ ní irun nábìlà tó gbéjú lẹ̀ ṣé torí tọ́lọ́run ló fi gbéjú lẹ̀ ṣé kèsì pé tọ́ba ń ṣe é àwọn èèyàn ọmọ sọ̀rọ̀ ní òjì ló wá jẹ́ kó gbé jùlẹ̀ káwọn èèyàn bá sọ̀rọ̀ ló fi gbé náfìlà yẹn jùlẹ̀ ara ìkíláàsì ni níbi fíìl ọsọ níbi tẹ́ẹ̀kì ọsọ níbi tó bá ṣe ọ̀sọ̀ níbi tó bá gbé tó ṣe ntọ́ bá gbé tó ṣe ṣé yóò nu wá pẹ̀lú ẹ̀ o ona ni pe ọjà mu'mini mu'minu mu'addin lil fara'idi wal arkani wal nawafil mu'mini tọjá pé yọọ ma ṣe ọ̀ràn yan tọlọm bó ṣe ní ká ṣe yóò sì máa gbìyànjú lórí nawafil àwọn nǹkan tọjá ẹni àwọn nǹkan tọjá iṣẹ́ àtìgbọrẹ. ọgbọ́dọ̀ máa sọ ilé yìí torí àdìsá níbi sallallahu alaihi wasallam tó sọ pé ìdí èèyàn fi máa súnmọ́ ọlọ́run jù ó náà ní tọ́lọ́run bá ti lọ́rùn èèyàn lẹ́yìn ìgbà náà èèyàn ó tún máa súnmọ́ ọlọ́run sí pẹ̀lú àwọn nǹkan ìní ìjọ ọjọ́ ń ti ń ṣe ọ̀ràn èèyàn orí rẹ fọlọ́run nípa ìrun ni nípa àwẹ̀ ni nípa àsàká ni ẹlòmíì ti dúró dúró wípé òun máa gba àsàká tó ní iye ọ̀sàká subhanallah àmì ìbẹ́bà nù àwọn àfa iye tí wàá ń gbé òsì nù jókòó yìí àmì ìbẹ́bà nù àwọn tí wọ́n pèrè àwọn láfa sakati wo wọn kò ní wọ kò ní yọ yọkàn ni ó rò pé wọn ò rí mu jẹun wájú Ọlọ́run lálùkì yàrá ìtọ́ba ti rú yàn lójú lórí àwọn nǹkan wọ̀nyí só ń ṣe sọ ń wá náà nípa àkídà ìtọ́jọ́rọ̀ èèyàn fún wa láti máa ń pa Ọlọ́run ìtọ́jú ọ̀ràn yẹn fún wa láti mọ̀ nípa ọlọ́run tíra kan bẹ tí a fa wa ẹ Suleiman al-Ashqaf tó ṣe tíra yẹn dáa pọ̀ nípa sílísílà fil àkídà ìdí mẹ́jọ ni kálọ̀ gbìyànjú ká ní nípa imanu billahi ni malaika ni rusuli ni kutubi ni mufassalan ni ní ìfọ̀síwẹ́wẹ́ àbọ̀ ńlọkọ gbogbo nǹkan jọ tán ṣùgbọ́n gbìyànjú. kọyẹ kí ilé múmìnì ọmọ sí kọmọ sí tíra yẹn bẹ yọ jẹ lárúbáwá ni jẹ english ni torí pé èèyàn fún tó bó wọn fún nígbà tó jẹ pé wọn ò mọ ìfọsíwẹ́wẹ́ ń pa Ọlọ́run wàmà qadarullah haqqa qadrihi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn máa bọ̀wọ̀ fún Ọlọ́run tó bó ṣe wọn ọmọ ẹdẹ nìyẹn sì yé àlìyénsánu àdúgbò máa yẹ jálò ìtọ́mọ ẹdẹ nìyẹn ọba mọ yọ ọmọ bá sọ̀tá ni ẹjọ́ ọmọ gba sáyẹ́ǹsì kọ́ ọmọ asáfà ní sáyẹ́ǹsì fún ó lè má bọ ọjà lórí ẹgbẹ́ egun tó ń sọ rọ́bìṣì nígbà tí ọmọ introduction kan gbà ẹ̀ bẹ́ẹ̀ náà ni tọ́jà mọ́ wọ ìwọ ọ̀tọ̀ náà tọ́ba ti jìnà sí yàn èyí ọmọ takò nǹkan mìíràn tí ó yẹ kó takò èyí ó sì máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mi yọ máa gbẹlùgbẹ yọ máa gbẹlùgì ṣe dá wà bọ́ sójú ọ̀nà àtọ́lọ́hún ìyẹn ti láìsẹ̀nsì yìí pé túláàjọ gbọ́dọ̀ wà jẹ́ náà ọlọ́run tọ́ bá ń dúkun ọlọ́run bíi àfi dàńgọ́ kí lọ́ọ́ fẹ́ fi kọ́lá lìkì àmọ́ àwọn nǹkan mi ti rìnrìn sí wa lára láti ọ̀nà àwọn lọ́dọ̀ wọn tí èèbá ti kéèyàn bá àwọn nǹkan wọ̀nyí yóò sì máa wò pé àbí ara ẹ̀sìn náà ni pé tó ń sì tó fúyẹ́ yọ ọmọ wò pé tó ń sì tó fúyẹ́ àlẹ́ alẹ́ kò sì fúyẹ́ nínú ṣírìkù náà ni nígbà tí yẹn bá ti ń ṣe ìyọnú àlìjẹnu ìtì ń jẹ ṣírìkù nìyẹn kéèyàn ó ṣe ìyọnú àlìjẹnu kìí ṣe fàjẹnu ni ọwọ abá ọ ṣùgbọ́n nígbà wọn gbá bí analysis yẹ kalẹ̀ ìwọ ní o tì ní pé ìtẹ̀bá fún ìyọnú èṣù ó ti wà mẹ́ẹ̀ ọlọ́run sọ pé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ẹnìkan wá ní pẹ̀lú tó ń ṣe ọ́ al-qayyum al-hayyu kọ́ wa máa tó lọ́wọ́ àwọn tó fi dé bẹ̀rẹ̀ àyà Kùránì náà ló ṣe ń kà ó dorí ẹ̀ kodò bálìdànù ṣe ń fẹ́ kó o ṣe yọnú àlìdànù kódà bí tí ọba ń fẹ́ tọ́ba jọ ìsìndájú nìyẹn látọ̀dọ̀ ọlọ́run ìdẹ́nilẹ́kẹ́ ìjà lọ́lọ́run ti palẹ́ ìdílẹ̀ fún ọ kọ́lọ̀ ń sọ àkóhùn bìyà a gbọ́dọ̀ ṣàkíyèsí ara lórí àwọn nǹkan wọ̀nyẹn ká mọ dítẹ́ẹ̀lì nípa àkídà nípa àdìọ́kàn torí ń tá a gbé lọ yìí bó ṣe dùn tó tọ́ dáa tó ibi tó léwu sí iná ní kí sùn ọlọ́mọ lúgọ̀dẹ̀ yàn níbi tí ọba gbogbo sẹ́yìn jẹ́ onímọ̀ yọ̀ọ́ lọ lúgọ̀dẹ̀ bí ṣeréfù ẹ̀ ti ti dá wà yọ̀ọ́ lọ lúgọ̀dẹ̀ bí ṣeréfù. oníwàásí yọ lọ lúgọdẹ níbi rìyà kó sì àfihàn bẹ́ẹ̀ náà lẹ́yìn nípa Kùránì lọ́nà tó gbàdá a gbọ́dọ̀ ara lórí nǹkan wọ̀nyí kájẹ́ mọ́mìnì tí ó máa ṣe àwọn ọ̀ràn tí ó sì máa ṣe àwọn àwọn àwọn àwọn mọ kí nípa náà ni àwọn tí Islam gbé sì ti gbé fún wa yìí pé nípa àwọn iṣẹ́ àfarasí nípa àwọn iṣẹ́ àfarasí alìsítọ àtù ẹlẹlẹ atọ àtù mọnú tọtúnbìlì sítọ à. ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run lórí àwọn iṣẹ́ àfarasí ń níbí yẹn bá ti lágbára ni ìdọ́ ọba ti lágbára tó lè ṣe rárá ọlọ́run ní bí ọlẹ́yìn lórí ẹ̀ àbúrò lè ṣe ní bí ó ṣe yẹ kí ẹ tọ́lá làbí ó ṣe é ọlọ́wọ́ bí ọlẹ́ rẹ̀ pé sóò ṣe bẹ́ntì nira ṣe ń wà fún ṣe ń lo fi ṣe yóò bí ọlẹ́ rẹ̀ lórí yàn. ó lè kírun lóòrò ó lè kí ń jòkó ọgbọ́dọ̀ kí ń jòkó ọlọ́wọ́ bí ọlẹ́ rẹ̀ pé sóò kí ń jòkó sòkọ́lọ̀ nǹkan máa kún wa lọ. pẹ̀lú kéèyàn máa sọ eléyìí nípa àtikọ rẹ̀ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyí iná ẹ̀ ni ó fi máa jẹ́ àṣàṣìyà rọ̀bàníyà ẹni ìtọ́lọ́hùn. agbọ́nrin ẹlẹ́ẹ̀kejì torí pé èmi mọ̀fàtí kọ́kọ́rọ́ lásán ni mo fi gbogbo tí mò ń sọ sí. agbọ́nrin ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé bóun ni rẹ pẹ̀lú ẹ̀mí rẹ níbọ̀lọ̀ ọba ti ń fẹ́ síbẹ̀ ló ṣe ń lò ó síbẹ̀ ló ṣe ń ọba ẹ̀dẹ́ méjèèjì ọlọ́run ló ní kì í ṣe tiẹ̀ ṣùgbọ́n nínú àdánwò tọ́lọ́run gbé kalẹ̀ nìyẹn tabaraka alladhi biyadihi almulku wa ala kulli shay'in qadir alladhi khalaqa almawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur. ọlọ́run máa ma dá ìsẹ̀mí kó lè wá jẹ́ ìgbìnàwó ni tọ́ba wo má da wa tọ́ba wo má da wa sínú ilé ayé ṣùgbọ́n ìrà á dá ọlọ́run.

ó fi ṣe ìsìndáwò fún wa ní kí kálukú ọwọ́ àkọjá ń bẹ̀ níwọ̀n bá àsìkò tọ́lọ̀ ń bá ní olú ń bẹ̀ kó sì lọ jábọ̀ ọ̀sẹ̀ rẹ̀ tó bá ṣe kọ́lọ̀ kó fún alátùwọ̀tán dáadáa. ọlọ́run ló ní ọ́ àtẹ̀mí àtara nǹkan àkọ́kọ́ tó kọ́ kálábòlì kan pẹ̀lú òun náà ni wípé ara rẹ̀ gangan sọ̀ǹtọ́jú ẹ̀ bọ́lọ́run ṣe ń fẹ́ sọ̀ǹtọ́jú ẹ̀ bí islam ṣe ń fẹ́ sọ̀n tọ́jú ẹ̀ ó ti ṣe ọlọ́run sọlọ́lá àríwá ló ṣe làákàlẹ̀ ẹlòmíì ò pẹ̀lú ara rẹ̀ rárá kò lákàsí pẹ̀lú ara rẹ̀ yọ sọ fún gbára lé ọlọ́run àìsàn ó sì máa ṣe nǹkan tó lẹ́tọ̀ọ́ láti múlò nílò yọ pé kádàrà ni kádàrà ni onímọ̀ sàlàyé ni pé ìyàtọ̀ wà wa tawakkulu ala Allah kéèyàn gbára lọ́lọ́run àti kó fara hẹ Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ ń bá fara hẹ nǹkan yóò ṣubú ni ṣùgbọ́n ẹ̀ ń bá gbára lọ́lọ́run ń ló dúró dáadáa ìgbára lọ́lọ́run kò tako kéèyàn ó lo okùnfà tó bá lẹ́tọ̀ọ́ nù ìgbára lọ́lọ́run kò tako kéèyàn ó lo okùnfà tó bá lẹ́tọ̀ọ́ nínú táìsì bá ń fi ọ́ lóògùn tọ́lẹ̀tọ̀nù sẹ̀ríà alákàsí àwọn aláàfíìdà sọ pé ṣé dandan kéèyàn olóògùn ni àbí èsì dandan ẹja àti mọ́sálà yẹn lẹ̀. ọlẹ́tọ̀ láti lo oògùn sí ntọ́ bá ń ṣe ọ́ ní oògùn tọ́tọ́ nínú sẹ̀ríà tó o ní lukùn tọ́lọ̀. káìsàn ó sì tó o ṣe ọ́ pírípíà kalẹ̀ àyèmọ́ olójoojìjì ó lè jọ àárín òru. pàtàkì rẹ lómi ìtọ́jẹ́ kó náà tún léèyàn ti ń tọ́jú ọlọ́mọ ọláyà kò ní first aid box nínú ilé ó ṣe dábàá yẹn sí láàánú olùdókòwò ọmọ ọlọ́jú dọ́kítọ̀ àwọn nǹkan mìíràn tó jẹ́ first aid tó lè kọ́kọ́ tìwájú kó tẹ̀ fi dàárọ̀ paracetamol ni oògùn bàtí ìbàtìmọ̀ tọ́lọ́mù sàdéhù fún àì ní ṣe wá gbogbo gbà gbogbo àwọn yẹn wàá fi sílé bí ọba ti tán tọ́ra míì bó o ti ń ṣe òun ṣe ìbáàdàbọ̀ lọ́ọ̀ni. nípa pípọ̀ lákòólé kan ara rẹ àti ara àwọn fámìlì rẹ àlàáfíà wọn kọ́ lákòólé kan rẹ ètí wọn ò fi máa gbé gbèsè ayé àlàáfíà owóró owóró wọn rán mọ nílé ìwé ó ti ń school fees ọ wá ti nẹ́ẹ̀sì sójú wíńdò kẹ́kọ̀ọ́ ọmọ bí máa jẹ wọn ń dàgbà sí ó ṣe kó tó mọ̀ sọ̀rọ̀ léwe torí pé ara àlàáfíà ara o jẹ́ tó ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n rá kú tí wọ́n sọnù kó nu Islam ṣe bíbí pé ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n wà láàbí àkiri ká mójútó ara yìí ó jẹ́ tó ṣe pàtàkì nípa àlàáfíà rẹ̀ lẹ́yìn ìgbà náà ntí ó jẹ tó jẹ́ halal ntí ó mu tí ó jẹ́ halal ó jẹ́ tó ṣe pàtàkì. ọjọ́ ibi ṣe pàtàkì nínú ìbànújẹ́ ni pé assessment fi yí wa nílẹ̀ káàró ojúre yìí pé òṣì pọ̀ lára mùsùlùmí jáwọn tí èsè mùsùlùmí lọ òṣì pọ̀ lára mùsùlùmí jáwọn tí èsè mùsùlùmí lọ gbogbo àlùjù sí jọ ń dà láàmú ṣùgbọ́n tí wàá tún léke nga ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tọ́ba ti ní sàdíkèsì sàdíkèsì yẹn iṣẹ́ sàdíkèsì yẹn ni ó mọ̀ wá kiri èmi náà wà nù yín o tèmi kẹsẹ̀ pẹ́rẹ́ ni o sàtìdéètì ní ọmọ wájú àti dàtẹ́lẹ̀ láti bí oṣù márùn-ún àbí àkànni kò sì sí sálárì kí ló burú jù kí n gbé mọ́tò sọ ní èkó kí n máa lọ kí n pe tútú tó àìwọ́ one thousand àbí lùmọ́ ń gbọ́ èkó èkó ní ìsìn yọ one thousand bí kan ni kí n lọ bí tọ́ méjì àbí tọ́ ẹ̀yọ kan kí n jèrè two thousand àbí five thousand kí ni tó burú mbẹ́ mo ẹbẹ bá ti rí ẹ dókítà nítorí ọlọ́run lórí express lórí ìsopé èkó èkó èkó ọ̀nkóòsì bá wa ọ̀nkóòsì ọ̀nkóòsì tó burú ọ̀nkó bá wa sàtífíkẹ́tì phd mo gbé débi mo sì tún sáré jí lọ agbe nítorí pure water ti ń tà fáwọn ọmọ ẹlòmíín rí mi ọ̀la náà dúpẹ́ lọ́dọ̀ bí mùsùlùmí gbọ́dọ̀ ti máa ṣe nìyẹn ńgbọ́ ọlọ́run rọ̀ mí lọ́rọ̀ táyà pé máa lọ bẹ̀ tí mo gba àyàn ní ìsìn development nìyẹn ṣùgbọ́n tí o ti ṣe development bóòlù mi ní jẹ́ pé haramu ní tàǹgbà kẹ́ni kò dé kó one hundred naira eh, one thousand naira jẹ́ pàgbé àná àdúrà tí ó wú lórí haramu sẹ́mi lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń jẹun nìyẹn kódà ẹlòmíì tá a tún jọ ti dáwà Islam kẹ́ ẹ máa wá ran àwọn èèyàn kí wọ́n lè mú owó wọn wá ẹ gbọ́dọ̀ lọ sí àgọ́ òtún ni bí wọn bá fún yín sára àti wọn yín kò program dị pé ẹ wá ẹ bá fẹ́ afá kò sí wọn ṣùgbọ́n ẹ mọ́wọ́ àdúrà wà haramu ni afá àti wọn ń ṣe bẹ́ẹ̀ ni kò sí àwọn míì tiẹ̀ máa ń pa ìsìláàmù ìṣerú yẹn kálukú ṣiṣẹ́ rẹ̀ ni Abubakar ti kó ṣiṣẹ́ rẹ̀ rọ̀dí ẹ̀ láàánú lẹ́yìn ìgbà tó jẹ́ khalifa tán ó tún gbé gbá ó tún mú oko ó tún lọ sí inú ọjà táwọn yẹn làwọn fẹ́ fi jọ ni àbáwọn míì àbáfẹ́ máa ti fẹ́ nu ara wa èèyàn gbọ́dọ̀ sọ tí ó fi sí ẹnu yìí nítorí ẹjọ́ tí ń gbẹ wájú ọ náà tọ́ ọ sọ gan-an ò létí ìmọ̀ta àbíkó máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ nílé tàbí pé o tún wá ó tó jura rẹ lẹ gbogbo ntọ́ bá ti wá lọ́nà ìdọ́dọ̀ tiẹ̀ o sì ní ọ̀wà lórí dáwà ìsìlámìyà gbogbo ntọ́ bá ti wá lọ́wọ́ mubarrir lọ́wọ́ ìdí abájọ fún ìgbé ẹ̀tọ́ wa ni subhanallah ẹ̀tọ́ jẹ haram gbó fọ́ mubarrir ẹ̀tọ́ ń jẹ haram sàfẹ́nà gan tí wọn náà fẹnu kò èmi àti ẹ̀jọ̀ fẹnu kò pé haram ni yóò mú ìdí abájọ fún ọ lórí ikọ́ lẹ́tọ̀ọ́ fún ọmọ so agbọ́dọ̀ ṣọ́ra lórí nta bá ń fi sẹ́nu agbọ́dọ̀ ṣọ́ra lórí nta bá ń jẹ síkùn lórí wípé kọ́mọ jẹ́ kí ni kọ́mọ jẹ́ halal ọlọ́run sọ wípé ya bani adam khudhu zinatakum inda kulli masjidin wakulu washrabu wala tusrifu innahu la yuhibbul musrifin. ẹ máa mú ọ̀ṣọ́ yín nígbà tí ẹ bá ń lọ sí gbogbo ẹni ilé ìjọsìn fọlọ́ ẹ sì máa jẹ máa mu ẹ má ṣe àṣejù lórí ẹ̀ bẹ́ẹ̀ náà sì adi àdìsí ẹ̀ǹtí bẹ́lọ̀ ti ń jẹ haram ẹ̀yin náà ti mà ìtànàbí alayhi wa tó wí ń parẹ́ a lákàtí ara wa nípa títọ́jú ẹ̀ pẹ̀lú àlàáfíà tó jìngiri bẹ́ẹ̀ ni ti ń jẹ ìtì mọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé ihtimam bil aql kéèyàn ọjọ́ yìí pé kó ní àkólí kan làákàyè rẹ̀ kó ní àkólí kan làákàyè rẹ̀ ẹ̀kọ́ islam sáǹkọ lójúkọ̀nà tó yẹ kágbà kọ quran tá à ń gbìyànjú lórí ẹ̀ hadith anabi wa sallallahu alayhi wa sallam tá à ń gbìyànjú pamọ́ rẹ̀ alifikul islam tá à ń gbìyànjú ń parẹ́ abájú kò tẹ̀tẹ̀rẹ̀ kalẹ̀ usul alfiqi táwọn onímọ̀ fi dé ìmọ̀kalẹ̀ sáǹkọ alqawaid alfiqiyya sáàkó náà lẹ̀ kìí ṣe pé àwọn nǹkan yìí takò ìmọ̀ táyé ṣùgbọ́n ìmọ̀ tẹ̀sìn ìní àkọ́kọ́ kí mọ̀ àdílé ayé ó tó wá tẹ̀lé lẹ́yìn. sébà tẹ ní àkàtì lórí àwọn ọmọ ìdílé ayé òun nítorí ó kele sébẹ̀ náà láti lákàtì ti ẹ̀sìn tá a ti lékún lórí ẹ̀. àbá àjókòó tẹtẹrẹ pé a ti di sẹ́kùn Islam a ti dàbá àwọn nǹkan làǹlà tó lágbára àmọ́ wá sọ ife tẹ́mi rí sọ̀rọ̀ ìrè ńgbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ dé ìta fi ń dojú tu ẹ ìta fi ń dojú tu ẹ ìta fi ń dàrú nìyẹn ntí ọba yé wa ká gbé lọ́dọ̀ àwọn onímọ̀ ntí ọba yé wa ká lọ ká tí a lórí ẹ ká tó sọ̀rọ̀ nta bá mọ̀ ká tó máa ti àlékún ká máa wá àlékún mímọ̀ lórí ẹ ká ní àkólé kan ọpọlọ wa bẹ́ẹ̀ náà ni tẹ́tí ọmọ gbọ́ sétí ìtọ́jú ọmọ rí sójú ọmọ nílapa nínú tí bẹnu làákà yìí ó sì máa nílapa nínú wàdé yẹn máa wù ọmọ nílapa nínú ròrí èèyàn ọmọ nílapa nínú ìbára ẹni lò pọ̀ a gbọ́dọ̀ mọ̀ yìí pé àwọn nǹkan wọ̀nyí á sọ àwọn nǹkan tó dáa là ń wò sójú àwọn nǹkan tó dáa là ń gbọ́ sétí kéèyàn ọmọ máa ń pa aburú ọmọ bẹ́tà ju kéèyàn olóńfẹ́ máa ń pa aburú wọn àmọ́ túnṣe lọ ó lè mọ́gbà tí túnṣe máa o. ó fọ òkú kọbu ẹnìkan láti rẹ tó pọpúlà ni nínú ẹ tó ti gba phd lórí ẹsẹ islam ni olóhùn ka àwọn àwí orientalist gan lórí ọ̀rọ̀ islam olóhùn sì tún wọ ara àwọn pété mú òun sì wà lórí imani báyìí nítorí ta ìtumọ̀ oríṣiríṣi tí wọ́n ń gbé fún àwọn nùsùsù sẹ̀ríà nípa kuraani àbí hadith ni àwọn kan wọ̀nyí agbọ́dọ̀ máa ṣàkíyèsí ẹ̀. mọ̀sọ́dìr àwọn sọ́ọ̀sì tẹ́ bá jẹ́ pé o ti ní ààyè nínú ká máa sáfù tọ́ba ti wà jẹ́ pé a kà á káàkà pẹ̀lú ìmọ̀ kí màá wo ti wà lára wa kéésì ẹni tí òye rẹ̀ ò tí ì tó torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ọ̀rọ̀ ọkọ̀rọ̀ tá à ń gbọ́ lẹ́nu àwọn míì tí ẹ̀ ń pera wọn láàfà tí ó sì yẹ kí wọ́n sì wà nù ilé kéwù kí wọ́n máa kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìtọ́ dáa jù ni pé má fetí rẹ gbọ́ torí ìmọ̀ rẹ o lè má mọ̀ yìí pé ààyè tọ́pọ̀ ń bẹ ní tẹ́lómi sọ tó jẹ́ kẹ́ tó lóye tó ní mímọ̀ kò ní tí ì sọ gbólóhùn méjì mẹ́ta tó fún mọ̀ pé irú ran àwọn èèyàn báyìí rè. a gbọ́dọ̀ máa ṣọ́ra pẹ̀lú táàmù tí ọmọ bọ́ sínú ọpọlọ wa tí ọmọ bọ́ sí tiwa táàmù wọnú tẹlifíṣàn gba tiwa ń ṣọ́ra wa ní àníkà máa ṣọ́ fámìlì wa kọ́lọ̀ nǹkan máa ṣọ́ gbogbo wa ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam gan yìí pé wa qur rabbi zidni ilma ìwọ gan máa sọ pé kọ́lọ̀ nǹkan máa sàlékún mọ̀ fún ọ ni so kọ́lọ̀ nǹkan ṣe àlékún mọ̀ fún gbogbo wa. ẹlẹ́ẹ̀kẹta nípa àtikọ́ wa pẹ̀lú ara wa ó náà ni al-ihtimamu bir-ruh ẹ̀mí tá ń lò yìí kan rẹ̀ ar-ruhu ó náà ni ṣùgbọ́n àrùúṣù okò ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti tí èso ọmọ ẹ̀dẹ́ ènìyàn okò onú kódà tẹ ẹmọ igi tí ọba ṣe rúùhù ń yọ ọrọ wé yọ bẹ ṣùgbọ́n nafsu ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàlìjẹ̀nù nìkan ní lò òun náà ni ẹ̀mí tí èso lè bẹ̀ wò ìní nafsu ṣùgbọ́n ẹ̀mí tí èso lè bẹ̀ wò rúùhù lásán lẹ́gbẹ̀ẹ́ òun náà lè táwọn màláíkà kò sí dé dúró fìyà sí etí kì í lò àwọn ewé rúfù ni wọ́n ń lò káwa ní ìtìmáàmù pẹ̀lú ẹ̀mí wa yẹn bóòlù láti ní ìtìmáàmù pẹ̀lú ẹ̀ òun náà ni pé oríṣiríṣi ìbáàdà tíyẹn máa fi rọ̀ ọ́ fẹ́sìn ká máa gbìyànjú ẹ̀ tìláwà Qur'an ká máa jẹ́ ọjà gbèsù bá ti sún wa kó mẹ́rin àsìkò kan káwa náà tún lé ètò ká tún bẹ̀rẹ̀ padà ìwọ tó jẹ́ pé èésù kan àbí èésù méjì ìlọ̀nkà lójúmọ́ tẹ́lẹ̀ tó sàlékún ara ìtìmọ́mù bẹ̀ rúhì ni sọláàtù dùhà máa gbìyànjú àti máa kí sọláàtù lẹ́yìn máa gbìyànjú àti máa kí lọ́nà tí òfin ní pa ọ̀ràn yẹn lára dọ́ọ̀bá lé kí lójoojúmọ́ àwọn àsìkò ọjọ́ ọ̀sìnmi gan bẹ́ẹ̀ tọ́ọ̀ máa sún láàárọ̀ kí lóru ìjọ náà wá fún un rẹ̀ sí yàtúbà ní bọ́ bá ti rọrùn kó jẹ́ pé ọkàn kú kéèyàn ó ní àkọlé kan pẹ̀lú ẹ̀ torí ó ní tí òun náà ń ṣe nínú ìgbésí ayé mùsùlùmí ó ní ìmọ́lẹ̀ tí máa jù sọ́kàn tọ́lọ̀ máa dá tí máa jù sínú ọkàn tó fi jẹ́ pé ò ní owó lọ́lápò ó sì ní iṣẹ́ kan lẹ̀ pé ń lọ fẹ́ gbowó rẹ̀ ó sì wà lórí pé inú rẹ̀ ń dùn pọ̀ wà nù sùádà ó wà nù tó sórí ilé ayé nígbà tó agbọdọ ní àkọlé rẹ bẹẹ bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ìbàdà àtúmí náà bíi ààwẹ̀ gbígbà ni bíi hajj lílọ ni ṣùgbẹ́ẹ̀ náà ni mímọ ṣe dáadáa pẹ̀lú àwọn èèyàn gbogbo ẹ̀ ìbàdà ni ká máa ní àkọlé kan kó lè máa fọ ẹ̀mí wa mọ́ àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta yìí la gbọ́dọ̀ ní lákòlé kan pẹ̀lú wa tí ó jẹ́ kọjá yìí pé ká di ẹni lẹ́yìn eléyìí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹta ó náà ní wípé ká máa sọ àṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíì tá a jọ ń gbé pọ̀ ká máa sọ ìṣepọ̀ wa pẹ̀lú àwọn ẹlòmíì tá a jọ ń gbé pọ̀ sáà sáà sáà fi hàn wọ́n tí wọ́n fi lè mà lá tí wọ́n fi lè rí lára ẹgbẹ́ ah, ẹni ọlọ́run lélẹ́yìí kìí nítorí kó lè ṣe sí àríyìn ṣùgbọ́n kó lè kí wọn náà lè bá a mọ̀ pé ọmọ ọlọ́run ti dáadáa fún ọ wọ́n rí àmì tọ́lọ́run lára rẹ àbó o ti pa wọ́n tì àbó òun hùwà tí ọ̀dà pẹ̀lú wọn. ẹni àkọ́kọ́ tí yàn kọ́ ti dáadáa sí iná làwọn ọmọ òbí méjèèjì tẹ̀yẹ̀ jáde láyé tẹ̀yẹ̀ jáde látara ara wọn. ẹ̀ táwọn tiẹ̀ bá ti lọ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fún sinmi lábala abẹ́hùn abala abòmíì ọ̀ ń bọ̀ wá. ẹ̀ ń ṣe pé ẹnìkan ló ti kú tọ́ka bóò ni ó ti ṣe dáadáa sẹ́ni kejì tó nobi lọ́dọ̀ lọ ẹ̀ńtọ́ ìfẹ́ àwọn méjèèjì ní bẹ láyé bóò ni ó ti ṣe dáadáa sí wọn. ìṣe dáadáa sí wọn bó ṣe dúró lórí wípé kọ́ wá ọ̀nà bí wọ́n ṣe máa jẹjẹ ẹ̀mú tó bá rọrùn tí wọ́n bá ní bí wọ́n ṣe máa gbélé tó rọrùn tí ìbá tàwọn ní agbára lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni bó ló ṣe jẹ́ wípé wọ́n ó kú lórí ẹ̀sìn tọ́lọ́ lórí tàwíìd ọ̀gá títí dáadáa lọ sí wọn mọ̀ nìyẹn kìí ṣe kọ́ máa banújẹ́ lásán lórí pé bàbá mi ìyá mi kò tiẹ̀ bá mi tẹ̀sẹ̀ rárá wọn ìgbọ́ wọn ìgbà nǹkan kan wọn yẹn máa ń ṣe kìí ṣe yín oníkan o ìgbésẹ̀ wọn náà ni wọ́n gbé kódà làwùká náà àlà mustawa bàyí bàbá jẹ́ pé ìgbésẹ̀ rẹ kò lè ṣẹlẹ̀ ní kíákíá lẹ́yìn bí ọdún kan méjì ló tó lè ṣẹlẹ̀ àbọ̀dún márùn-ún ìjó tiẹ̀ plan lórí tiwọn náà. wá àtìkọ́ ń gbọ́ káàkiri ọ̀ wá lè ra rẹ́díò táwọn náà tó máa kẹ́ ká sínú kẹ́tẹ́ẹ̀tì tó máa ní bàbá bá imú kẹ́tẹ́ẹ̀tì kẹwàá ẹ máa gbọ́ kódà bí ò lò ó yóò máa rí àǹfààní nínú àwọn ọ̀rọ̀ yẹn tó ti jẹ́ pé tó o bá ti fi yún sọ́jọ́ rẹ̀ rẹ́díò ni ó gbáyà gbogbo ti lọ pátá ti máa bá lẹ́rù tí ẹ máa sọ nu rẹ́díò ni ó gbọ́ kódà ti ṣẹlẹ̀ tó ọmọ bọ́ bá ti dé gbọ́ ní tí wọ́n gbọ́ ojú gbọ́ ṣé wọ́n mójútó wọn nípa títí dáadáa mọ́ pẹ̀lú wọn lórí ọ̀nà àtọ́lọ́n pé bóò làwọn náà ó ṣe dáa bí wọn náà ṣe dáa bọ́ọ̀ bá sì lè lé gbogbo ẹ̀ bá má gbé gbogbo ẹ̀ jùlẹ̀ gẹ́gẹ́ bí mo fi bẹ̀rẹ̀ rọ̀ má la yudraku kulluhu la yudraku kulluhu ntẹ́yìn ọba lè bálaba tán kì í pé kí wọ́n á fi gbogbo ẹ̀ náà lẹ̀ kéèyàn ó máa ṣe ń bó bá ti lágbára bọ́ọ̀ bá lè bá fò ọba one percent bọ́bá sì bá jù bẹ́ẹ̀ lọ mọ́ńdàlá orí ọlọ́run ni àwọn òbí méjèèjì ọjọ́ ẹni tó ṣe pàtàkì láti lákòólé kan wọn láti máa ṣe dáadáa sí wọn káàsì máa ṣe dáadáa sí wọn lọ́nà tó gbà dáa tí ẹ bá wọn ń pè wá lọ síbi tí ọ̀dà ọlọ́run ti kọ́ alẹ́ bọ̀ pépè yẹn ni ọmọ ti bá wọn ti bọ̀ kìí ṣe pé kọ́ máa kígbe àbí kọ́ máa jágbe mọ́ wọn kọ́ wá rò pé ẹ̀sìn ló ń ṣeun ìyún ìṣẹ́ṣe o ìyún sára ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam kó o ṣe dáadáa sí wọn ni o lọ́nà tó bá dáa mọ́kùn wọn lọ lórí ẹ bọ́ tẹ bá ń pè ọ lọ síbi tí ọ̀dà mọ́tẹ̀lì wọn lórí ẹ ṣùgbọ́n ọ̀nà kan dáa kó o fi bá wọn sọ̀rọ̀ ẹ bá sì jẹ́ àtẹlé ìbáyìí kì bá sì dáadáa dì kìtì pé hàn ẹni ọ̀dà ya yé àà yóò ṣe ti rọ̀bánì ṣàkṣíyà rọ̀bánì yà yóò gba ọ̀nà tó bá dáa yóò ṣe pẹ̀lú kíni o pẹ̀lú àwọn òbí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì agbẹ́rin ńlá tó fẹ̀jú ni ṣùgbọ́n nígbà tí n fi àwọn yòókù lójú ìlín fẹ́lẹ́ náà lójú. ó náà ní wípé ẹni tó níyàwó tó fi pátánátì mùsùlùmí tó fi hàn yàwó rẹ̀ tó fi pátánátì mùsùlùmí tó fi hàn yàwó rẹ̀ sọ ọba gbé kọ́ lọ́nà tó gbà dáa tí ò ní jẹ́ sọ lẹ́nu pé àwọn àbá náà nù àwọn otm náà nù subhanallah ó dé ti gbọ́ ọdún pé àwọn ọmọ gíga ń bẹ kí ẹni láéláé àwọn ò ní fẹ́yàwó ní otm bàbá àwọn ti ní otm ìyá àwọn otm ni kèsì èmi nìkan mọ̀ ń gbọ́ o àbẹ́mi nìkan ni sẹ́nu mi náà ti gbọ́ ẹ mi lóhùn kí ló dé ṣé pàṣẹláńtì mùsùlùmí sáàfihàn sí wọn la fi ń gbọ́ gbọ́rọ̀ báwọn ìbànújẹ́ ni ẹni tí wọn sọ létí ẹ̀gẹ́ ìbànújẹ́ ni kọ́ ni ọmọ ẹlòmíì mò ń bí lónìí rárá o mùsùlùmí lòun òun èso tiẹ̀ mu bàbá rẹ̀ ó tiẹ̀ mu ni ìyá rẹ̀ ó tiẹ̀ mu ni ó ní mùsùlùmí lòun o à mo ní pé ó tiẹ̀ mu náà takò mùsùlùmí ni mọ wá ń ṣe bí àwàdà ṣùgbọ́n ń bà mí nínú jẹ́ lọ́kàn pé a ti ní lapsis àfi islam gidi àfihàn àwọn èèyàn wọ́n ti di wípé islam yẹn tó ẹ kí wọ́n máa súnmọ́ wọ́n tó ń sá atm tí wọ́n ti ń jọ táwọn èèyàn fi ń pọ̀ sí àwọn èèyàn tó ti ń sáàmù ní ìsìn ṣé bí o ṣe rí gbọ́dọ̀ ṣe pọ̀ tẹ́lẹ̀ kọ́ yìí nígbà táwọn ẹni àkọ́kọ́ ti ń gbé lọ́sẹ̀ ń ṣe dáadáa ńlódì pé ròǹkọ́ àwa wá ń ṣe ní ìsìn ọwọ́ ni tí àwọn ọmọ wa kìí sẹ́lómi láti ta o àwọn ọmọ wa gángan lọ́kùnrin ló wọn wá ń sáàmù sáà sí dáadáa báyìí tá a ṣe islam dáadáa báwọn a ṣe islam dáadáa nìyẹn a bá wọn dúpọ̀ lọ́nà tó gbàdá sáǹgbé pọ̀ pẹ̀lú ìyàwó wa lọ́nà tó gbàdá kò sẹ́ńtì ìtàdìdè ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà làwọn ìyàwó ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà lọ́kọ kò sẹ́ńtì ìtàdìdè sàmójúkò iṣẹ́ lánàá níbi sallallahu alaihi wasallam ọmọ ti tíyàwó tiẹ̀ tó ju mẹ́rin lọ sallallahu alaihi wasallam nítorí mọ̀kánmù nùbùwà nítorí ipò ànábì ọlọ́ntọ́lọ́n ti fún. ìyàwó rẹ̀ ju mẹ́rin lọ àwọn obìnrin míì tí ò ṣeé súnmọ́ gan wọ́n wà níyàwó ànábì sallallahu alaihi wasallam èmi yìí máa ma bun àyíká lórun tiẹ̀ ni nítorí káàdé sọ̀sọ́ ọmọ lè kọ́ ọ lẹ̀ nítorí pé àwọn bí ọkọ wọn wọ́n ti bá ní sọ̀sọ́ àmì jagun ti kú iṣẹ́ ńlá làdé sọ̀sọ́ àmọ̀ lára àwọn ìyàwó wa tọ́ba tiẹ̀ jẹ́ kó ọjà ní hundred percent mo wí bẹ́ẹ̀ ni o which is not possible tí o ṣe ṣe káti ẹ̀kọ́ ọjà ní hundred percent kápọ̀ ọjà ní hundred percent ọ̀ wá torí wípé ọmọ ìyá rẹ̀ nú ẹ̀sìn ni kó sì calm down kọ́ ọ má gbogbo ẹ̀ bíi. kóun náà lè kọ́ sí rẹ ìyàwó rẹ rẹpẹsẹtítífù ẹni ẹni wù àtọ́bá wà rẹpẹsẹtítífù ẹni yẹn bọ́ bá kọjá àwọn èèyàn mọ̀ bọ́ ọ̀kọjá àwọn èèyàn mọ̀ bóun ṣe tí ọ̀dá sínú ilé àwọn obì ẹgbẹ́ rẹ̀ náà mọ̀ kẹlòmí ọ̀wọ́lé kóbi ó sì máa bẹ̀rù káyà ó sì máa já sí ìsìlámù náà lónìí ká ti kòkò nínú ilé kó ní ti ń dùn lẹ́mi kọ́mọ́ lè wà á bá ọkọ sọ fún ọ sáàsì dáadáa báwọn. afẹ́ ṣàtúnṣe láàrin ọkọ àtòbẹ́ kan obìnrin sọ pé òun ti gbọ́ gbogbo tẹ̀wé àbá òun ti gbọ́ gbogbo àtìyìn òun ti fẹ́ kúkú lé tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú gbogbo wa àtìyìn òun òun àní kókó lé ní ìsìn ṣùgbọ́n nǹkan ẹyọ kan ni ó ní ó dùn lé lórí tó wọ́n fi ní kókó lé o òun náà lè ti kẹ́ ẹ sọ fún ọkọ òun kọ́ òun ti bí ọmọ mẹ́ta fún báyìí kọ́sọ́ ìkànnú oúnjẹ tó ń láìkì jù láti jọ́ tó ń ti dọ́dọ̀ ẹ̀ tó bá gbà á olóhùn wọn sàmójúkò fún un ó ní tó bá gbà á wọn sàmójúkò ọ̀gá fún un ah, èrò olóhùn ti bà mí kéèké nítorí ọkọ ń nítorí èmi gángan bó o lè mí náà ṣe ń ṣe pẹ̀lú àwọn ìyàwó mi lé ṣé mo máa ń tí wọ́n ń fẹ́ nínú oúnjẹ nínú ìmú nínú aṣọ nínú àwọn nǹkan mi ṣé mi gán lè dáhùn ẹ̀ fún ara mi which means ó ń sọ yí pé kò bá òun lò pọ̀ nílò pọ̀ yí pé kó òun ò fi kí kínú òun ò fi dùn yí pé òun lọ́kọ. torí ń bi sẹ́ni ẹlẹ́ni ìyẹn náà máa kọ́ ìyẹn náà máa ti àtúnṣe ara rẹ̀ kò sẹ́ tọ́mọ́tà. ìtọ́pọ̀lọpọ̀ wà mọ́ ni pé kílẹ̀ nídìí ẹgbowó kílẹ̀ nídìí ẹgbowó kéde pé máa sọ gbá ah, ìyàwó mi láìkì nǹkan báyìí jẹun fún un. nígbà ọba ń sèyún njẹ́ ọba gbé dáwà tó wà sọ fìyà wá bẹ́ẹ̀ náà ni ó sì gbà lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ọmọ àtẹnyù ọwọ́ à ń gbé dáwà tó wà sọ fìyà gbà tó bá bá fẹ́ mú ẹlòmíì wà ìyàwó wà ń ni mùsùlùmí àti kèbìrì ni ń gbé nígbà tó rẹ dá yà tó pépè ọ̀nà ọlọ́run tó jẹ fún ọ sóò sí báwọn ọ̀sọ̀ sí fẹ́líọ̀ burúkú ìgbésí ayé ọkọ láya mùsùlùmí tọ́jú rọ̀bánì kọ́ gbọ́dọ̀ jẹ́ pé yóò wà á débi wípé yóò máa bẹ̀rù kó n lè jó oúnjẹ òògùn mọ́ oúnjẹ lọ́dọ̀ ìyàwó òun ó tó re nìyẹn ó ti sàfẹ́ ètò ọ̀dọ̀ ẹ ló sì ti wọ́ wá kálukú gbìyànjú lórí wípé sáǹtì dáadáa táwọn ìyàwó yìí mo ti ní ìnífẹ̀ẹ́ lójú ṣùgbọ́n ọ̀rọ̀ ti máa dùn yàn lẹ́mìí títí máa ká yàn láàyàn ẹ̀yìn ní sọ́jú bá ń lọ lórí ẹ̀ insha Allah ta'ala. ẹlẹ́kẹta ẹ̀yìn ní pẹ̀lú ojú insha Allah kọ́mọ̀ bá gbà á ní ààyè tọ́pọ̀. àwọn àwọn UMP UMP kọ́lẹ́ gbé wọn àbí so wọ́n dìmáàdì fún lẹ́kṣọ̀ kan lọ́dún twenty five oṣù yìí ní ààyè wọn ní géètì bàbá gangan ni wọ́n bò mí tìfọláríwájú mo ní ẹjọ́ nítorí ọlọ́run topic tẹ fẹ́ mú yìí nínú tí ń dùn mí ni àwọn nàkọ́ mi ò ti máa fún mi ní lẹ́kṣọ̀ bẹ́ẹ̀ mẹ́rin sí márùn-ún lọ́dọọdún ṣùgbọ́n ọdún eléyìí wọn pè mí mo sì ti bá létí eléyìí pé ọ̀dọ́ wọn máa ti kọ́kọ́ sí program yẹn ó náà ní fíkùn ó sọ̀rọ̀ Islamic family law a ní bùkátà sí ká màá ní ìfọ̀síwẹ́wẹ́ kó lè bá a wúlò fún ìgbésí ayé wa ìgbà ìfi lọ́kọláya mọ̀ wá ní bàbá torí ọlọ́run ẹ má ṣe programu ọjọ́ kan ọjọ́ méjì ni a wọn làwọn náà tiẹ̀ ti rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ̀ mo ti wá wúyà wọ́n ṣe dọ́jọ́ méjì mọ̀ wá ní èmi ní bá yín wá dúró àwọn tẹ́ẹ̀sì ń bẹ̀ mọ̀ wá mú tọ́pìkì bíi mẹ́tàlá mo kó kalẹ̀ mọ̀ wá tìbọnú ara wọn mọ̀ sá sọmọ ara ti mẹ́rin wọn á ní wọn sọ fọmọ ọkú pè mí ló bá pè mí ń máa pè fún ọ báyìí lákọọ́lẹ̀ ọlọ́lódù tó rẹ náírà níbi gba wàdà láńdá wájú ọlọ́run ṣùgbọ́n mo fi ń sọ kó lè bá àjẹkọ̀ọ́ tọ́ba ti jẹ́ tí ó wúlò fún àlè ó máa ní máa wọ́wọ́ pépà lásán ni. tọ́pìkì mẹ́rin ni wọ́n treat lórí fíkì òsàrà wọ́n sì ní àwọn fóònù ní ẹyọ kan bẹ́ẹ̀ ń gbọ́ yàtọ̀ fóònù wọn tó ní méjì ní mọ̀ bẹ́ẹ̀ ká gbìyànjú ká àtẹ́ǹdì ẹ̀ yóò wúlò fún wa ń pa alámọ̀rí tọkọláya ẹni tí ó bá ti àtẹ́ǹdì ẹ̀ kó dìmáàdì fún rìkọ́dìn máa la ayúdọ́ra kókó lòó láàyò tọ́ra kókó lòó tọ́ọ̀bà lè àtẹ́ǹdì ó sì lè pé ó lè dìmáàdì pé rìkọ́dìn rẹ̀ kí wọ́n fọ́ kí là á máa wò káàfin fẹ́ bẹ́ẹ̀ tọ́pì ká ọkọ tí wọ́n kọ́ sí nìyẹn ẹ má tiẹ̀ jẹ ẹ má jẹ ń wéṣì ẹ̀ ń bọ̀ gbọ́dọ̀ ti pé kí ọ wà wájú mi. azawaju fil islam ìlànà àkọ́kọ́ wà kẹfíyà tó tẹkùwé ní usrati muslima. èmi kọ́ mo ní tọ́pìkì yẹn o wọ́n fẹ́ nìkan. ibẹ̀ ni ó ti sọ̀rọ̀ nípa ìyàwó kí ni ṣẹ̀ríà ń fẹ́ kí ni pọ́sùtù ṣẹ̀ríà gan lórí fífẹ́ yàwó. ẹlòmíì gan ọ̀ máa ọkọ rẹ pé káka fẹ́ obìnrin káka bímọ lásán ni nínú pọ́sùtù nìyẹn ṣùgbọ́n kò èso ìyàwó lè má lọ́mọ nú ibẹ̀ wọn ti máa sọ̀rọ̀ lórí ẹ̀ orígun igi àti ipa tó ní nípa wípé ọjọ́ iwájú ìbáraẹnilòpọ̀ tí òfin ní máa dàrú àbí tí wàhálà bá ń ṣẹlẹ̀ tí òfin máa sẹ́gbẹ́rẹ́ yóò sì sọ̀rọ̀ nípa májẹ̀mú bẹ́ẹ̀ náà ni yóò sì sọ̀rọ̀ nípa bá a ṣe tọ́ ma lábẹ́ tọ́pìkì àkọ́kọ́ náà ni ẹlẹ́ẹ̀kejì ìtọ́kẹ́mi nìyẹn آثار الزواج الشرعي وحقوق الزوجين أموري فاوني ما تلي كتابات سو نينو إسلام بينا نيوجو سيو قواتايا انتو كميني إليكتا تعدد الزوجات وغيرة المرأة مشاكل وحلول وهل الوجرة في بيت النبي صلى الله عليه وسلم حلول لهذه المشاكل ìfẹ́ mi ju ẹyọ kan lọ àti owú obìnrin àwọn wàhálà ti máa bí kí ni àwọn tí ó fi lè jẹ́ ọ̀nà àbáyọ a lè sọjẹ́tì fún wa ǹjẹ́ nínú ilé ànábi sallallahu alaihi wasallam sí owú ṣẹlẹ̀ mbẹ́ ìgbésẹ̀ wo lànà sọ̀sálàm náà gbé wọ́n wà lémi ní sẹ́lẹ̀ kẹta wọn wọ́n ní jọ́ kejì ni wọ́n wà jẹ́ ah rárá èmi kọ́ èmi kọ́ ẹlẹ́ẹ̀kẹrin tèmi ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin wo ni alifiraku alifiraku shar'i bayna zawjayn ìfira ẹni lẹ̀ láàrin ọkọ àtaya dawamul hal minal muhal kí nǹkan máa dùn lọ láéláé kò ṣeé ṣe àìwá àmọ́ tó bá tú láti bí wọ́n ṣàfihàn wọn lẹ̀ kí ni sẹ̀rí àgbé wa ibẹ̀ yẹn láti jẹ́wọ́ inshàlá kọ́lọ̀ ń jẹ́ kí otm náà lè ṣerú program bẹ́ẹ̀ kí tiwọn tó wá jẹ́ pé kí ni o topic yẹn ó tó fẹ́ ju báyẹn lọ inshàlá níta fẹ́ ló mẹ́ni wípé nítorí wàhálà ti ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì àti otm ni àti vmb ni àti tàwọn àti gbogbo ẹ̀ obìnrin mi ò ní feeling kó n wá succeed with marital life tí ó ní kí ló ń lọkọ̀ sí gan ọkùnrin lọ́fà ó tọkùnrin bá fi ń sọrú bá ń jáde lẹ́nu ọkùnrin lọ́fà ó tóbìnrin bá fi sọrú bá ń jáde lẹ́nu ọkùnrin lọ́fà ó ìta ní gbèsè nù gbèsè ayé wọn ọ̀pọ̀ ju táwọn ní gbèsè nù gbèsè ayé wa lọ ọlọ́run ò tó lójú yìí ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa kí ni tó ń qawwam al-qa'imu bil-amr ẹni tí ọmọ mójútó àlámọ̀rí ẹni kejì ní gbogbo ọ̀nà ọwọ́ àlẹ́ ni ọwọ́ àǹtà ni ọwọ́ àmìṣẹ́ ni kò ṣiṣẹ́ ni ṣé àìṣiṣẹ́ ló pè fún ìwọ lọ́ba rò ó àbí àìṣiṣẹ́ ni ọ̀dà wàhálà fún ìwọ lọ́ba rò ó inú fùfú pọ̀ fún mi àyìnbá ronú ń pa àtúbọ̀tán pọ̀ fún bẹ́ẹ̀ ọkùnrin lọ́lọ́run sí ní kọ̀ wàm ẹni tó lè ronú ń pa àtúbọ̀tán dáadáa sòbòtí ni nífẹ̀ẹ́ lójú ẹjẹ́ àfilẹ̀ bá wọn kọ́lọ̀mù kọ́ mọ́ kọ́ wà mọ́ sí. lábẹ́ eléyìí náà ǹjẹ́ mùsùlùmí ǹjẹ́ mùsùlùmí wa ǹjẹ́ à ń ṣe dáadáa à ń ṣe rọ̀bàníyà pẹ̀lú àwọn ọmọ wa. ní ìtọ́jú lọ́nà tó gbà dáa níwọ̀n bá bọ́lọ́mbà ti ṣe fún wa ẹ̀ńtọ́lọ́mbà ti ṣe ìgbà ayé àrísìkì fún tọ́sà ń bí wọn ń so ṣé bó ṣe ń bí wọn ń so ń kìí ṣe ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àtúntì ṣe tà á dúdú sọ̀jà àjà àtúntì sì gbọ́yé ìgbà tó yẹ kọ́ lọ pé dẹ́dẹ́ gbẹ̀ kéèyàn fẹ́ yàwó méjì ń sọ pé ngbe ọba si di pé ọlọ́run fún ọ ní kúdúrà ọlọ́run fún ọ owó tó ọ̀nà èèyàn ebó sì ti ń create problem fún ẹ nìyẹn. ní táwọn afáà sọ mímbá bí dọ̀rúra awìlì hajj ṣẹ̀dídà òní wípé òòrí ṣe ṣùgbọ́n fún ọmọ bá a ti dá ọwọ́ afẹ́yàwó kan ọ òní àìsè àìní ìsèsì náà rẹ àlèṣùbá òbí wá àhìdá ẹyọ kan ti tú ọ tígbà yá ni kí ọba tí ì dé kí lọ lọ bí ẹlẹ́ẹ̀kejì sí dáná ń sẹ́ tọ́ba sì ti lọ bẹ̀ okùn kọ́ máa bímọ ìnáwó tó máa pọ̀ sí fún ọ ọkọ̀ ọmọ ló ń jẹ ọmọ oṣù tó dàgbà débi kan yóò tó nídìí sùkúù tí ọ lọ ó tó máa sanwó sùkúù bọ́ọ̀ sanwó sùkúù ọ̀ràn public school resort tó bá ń bẹ̀ ọmọ bàrà mọ́ kọlọ́nkọ́ sànú wa. kéésó sì lọ́lọ́run ní ká lọ fi fẹ́yàwó sáà ṣe dáadáa pẹ̀lú àwọn ọmọ yìí nípa ká plan ahead of them ká plan síwájú kí wọ́n tó délé ayé ká plan bá ń bá délé ayé tán ká fi wá mùsùlùmí ká fi hàn wọ́n káwọn náà ọmọ kẹ́kọ̀ọ́ sáà ti ń ṣe sáà ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ sáà ń wà tó dáa pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́lẹ́ yìí òun náà làwọn tí ń súnmọ́ wa ẹ̀ ń tún súnmọ́ wa nípa ìgbébọ̀ ẹ̀ ń tún súnmọ́ wa nípa ìbí àti ìgbébọ̀ abẹ́ ń tún súnmọ́ wa nípa ìbí lásán sáǹfì sàkíyà rọ̀bàníyà sáǹfì hàn sí wọn ẹlòmíín ti pa mọ̀lẹ́bí rẹ̀ sí ẹlòmíín bẹ̀tọ́ pé nítorí pé ẹnìkan rìtádà kó nu ìsìláàmù nu mọ̀lẹ́bí ẹ̀ kò sì bàtí mọ́ ó sì rò pé ìsìláàmù nìyẹn <laughs> ó rò pé ìsìláàmù nìyẹn ibi òun ò ní bá sọ̀rọ̀ mọ́ òun ò ní bá sí mọ́ òun ò ní fóònù ẹ̀ mọ́ bó ló ti lè di kírísítẹ́nì ọ̀kọ̀kọ̀ ah. ọ̀kọ̀kọ̀ fura sára rẹ pé nínú stages in life ẹ̀ wọ́n gán ti sàfihàn ètò àbóbìrì rẹ̀ sàfihàn ètò ṣébí kéèkú ìwọ̀n bá wípé òun lè ti hádùn ṣẹ̀ríà fún un. du olori yun kọ́ wá jẹ́ pé wọ́n ba ìbí ìbí tọ́pa yín pọ́n ọmọ kàn sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó ló fi mọ̀ pé òun ní ọmọ ìyá kan ti ṣe mùsùlùmí ó lè jẹ́ pé látara kí ọlọ́run ó padà o lè jẹ́ pé lásìkò tó ni ní a rí pé bùkátà àwọn òbí yá to tó ń lọ torí àbí bẹ́ẹ̀ kọ́ nínú ọmọ rẹ̀ ìní ó rí ọ pé àìwọ́ ah, sì jẹ́ mùsùlùmí nínú fámìlì ìyá àwọn àbí nínú fámìlì bàbá àwọn mo mọ̀ láìkì ẹ̀sìn ti yín. ó lè jẹ́ pé tòun tí bó ṣe rí sádà yẹn ọlọ́run ọ̀kọ́pẹ́ mi rẹ̀ ogún tọ́ba ti lọ pẹ́rẹ́ báyìí gbogbo ọmọ rẹ̀ pátá ọ̀dọ̀ rẹ̀ wọ́n ti wá máa sẹ́mi táwọn wá sẹ́mi sẹ́mi mùsùlùmí ṣùgbọ́n gbà tọ́ ọ̀bá àbí bó ṣe ń bá sọ̀tà ló náà ti sọ fáwọn ọmọ àwọn ọmọ rẹ̀ pé ọ̀tá mi lágbájá o akànjọ́jọ́ máa yá ni o ṣé bẹ́ẹ̀ wọn ó ti wá lò sọ́dọ̀ rẹ̀ so personality Islam ni ká fi hàn èyí rí sájà kù ẹ̀sìn tá a lè ti hádùn fún kò túmọ̀ sí pé ká wá sọ pé ó ti ti tán náà nu ọ̀nà míì tọ́gbà ìbéèrè ara ẹni ìyọjú síra ara ẹni kó ń ọlọ́run lè wá fún ọ ní iṣẹ́ ìsìláàmù ṣe látàrin rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ni àwọn tá a jọjọ́ rẹ̀ àwọn tá a jọ jẹ́ aládùúgbò pọ̀ sáǹbà wọn gbé pọ̀ ní ìgbépọ̀ mùsùlùmí gidi so nítorí ọjọ́ tó ti lọ màá dúró mbẹ yẹn àkọlé ọ̀rọ̀ wa náà ni asaksiyatu rọ̀bàníyà èèyàn tó ẹni tọ́lọ́m èèyàn tó ẹni tọ́lọ́m yọ sọ oríṣi nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ àṣepọ̀ pẹ̀lú òun àtọ́lọ́run rẹ̀ sójìngiri sódúró lórí ìtọ́lọ́run sódúró lórí ìtọ́wà nù tíra ọlọ́run àti sunan nabi wa sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kejì àṣepọ̀ pẹ̀lú òun àtẹ̀mí rẹ̀ sọ́ńtọ́jú làákàyè rẹ̀ sọ́ńtọ́jú ara rẹ̀ sọ́ńtọ́jú ẹ̀mí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àṣepọ̀ pẹ̀lú òun àti àwùjọ rẹ̀ ẹlòmíì tí ẹjọ́ kódà tẹ ẹ mọ́dá bá gẹ́gẹ́ bí mo ti sọ. ànábi wa sọlọ lọ́wọ́ àlewọ́sọ ó ti kọ́ ó ti kọ́ alẹ́ kọ́ bá a ti ṣe pẹ̀lú dábà lára rọ̀bà níyà ni lára pínyànjẹ́ ni ọlọ́ọ̀ni àyíkẹ́ pa nǹkan pa púpà ìtọ́ba ní bùkátà sí pa lọ́nà tó gbà dáa ìtì bá ń di ọlọ́ pa ìtì ọba di ọlọ́jọ́ mọ́sẹ́mi rẹ̀ sòwọ́n bá ti agbọ́ ìkọlọ̀ ń ó wúlò fún wa. ọlọ́run má ṣe ní ìbálẹ́jọ́ búfẹ́ mi àti àwa tá a gbọ́ wọlé àti wọlé àánú rẹ̀ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار